ọ̀jájá ọba fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba tó kọlé ojúkù kọ́tọ̀ ìlú kọ́tọ̀ ìlú kọ́tọ̀ ìlú kọ́tọ̀ ìlú kọ́tọ̀ láwọn ọmọ òun sùn. bọ́lá yìí jọba nífẹ̀ẹ́ ọ̀ọ́nì olóyè ayé ni wọ́n jẹ́. wàlàyé àìyíjọba nífẹ̀ẹ́ ọ̀ọ́dì olórí ayé ni wọ́n jẹ́ bọ́ba balẹ̀ olórí ayé bọ́ba ibo déwájú rẹ̀ yóò forí balẹ̀ olórí ayé bọ́ba yóò bá tọ́ déwájú rẹ̀ aforí balẹ̀ olórí ayé kódà bọ́bọ̀ òyìnbó bá aforí balẹ̀. ọ̀gbẹ́ni honorable wise olórí aisha his imperial majesty the honor of ife ọba His ẹni tó lose ọjọjà thank you very much for coming ọba abdulfatai arúgbìnrin ọjọra of ìjọra ìgbọ̀nmú kingdom his royal majesty Oba saheed Elebushi, Elebushi of ikate land. So let me please use our offers to extend our greetings to all the kábíyèsí here. Kábíyèsí mo kí yín o, Kádépẹ́ lórí The chairman of local government here present, especially the chairman of Iru, Victoria Island LCDA, Princess Rashidat Adu, and League of Imams and the Fathers that are here, and very importantly, the mother of our offer olórin Muinat Akápò làwà màmá ọlọ́run ajẹ́kẹ́pẹ́ o iṣu ọmọ tó jiná fún yín ọlọ́run tó jó ilẹ̀ our APC woman leader Lagos State Honourable Jumoke Okoya Thomas all the Lagos traditional white cap chiefs thank you very much ẹ ṣe fún ìdílé o our father ààrẹ Abdulrasaq Okoya his lovely wife another of our father, Chief Samuel Adedo. Thank you very much for coming. Committee of Wives of Lagos State officials, members of the Oniru royal family, distinguished invited guests, members of the press, ladies and gentlemen. Well, uh, as you can all notice, our uh, governor is, now, is a very, very busy man. The MC just said he was incident commander, is this, But you all know that yesterday was also in Akure because Lagos is, you know, what we have, we set the pace. And therefore it was invited to Akure to come and lead the campaign for one of his brother governor, governor of Ondo State. So he cannot be here. So I will read his speech. Two months ago, I had the honor and privilege of presenting aqui. Ah, uai.